parí kò ṣe é parí màá fi kún díẹ̀ láàrin àwà tó sílẹ̀ bẹ́ẹ̀ ó wà lọ bó ṣe mọ ìrìn àjò rẹ àti nínú ilé wa àwa àtàwọn àtàwọn dájú lọ àtàwọn dájú wa tó rí wa àwa àtàwọn ọkọ wa lọ́sùn wáyé lọ́wọ́ àwọn àwa àtàrà wa àti àwa àtọ́lọ́run tó dá wa ẹ̀yẹ ni ó kó jù lọ paripa àrẹ̀yẹ́gẹ́ tẹ́ àwa àti ibi tá a ti ń ṣiṣẹ́ àti gbogbo àwọn tá a jọ ń gbàdúgbò àti gbogbo àyíká wa níbi tá a bá dé ká sì mọ mọ̀dájú pé ibi gbogbo ni Ọlọ́run wà òkú ti kúrò ní báyà òkú ti máa rí òkú ti kúrò ní chọ́ọ̀chì ó wá sí ìbáyìí àá ẹ̀sìn wá jù wá sí bọ́ńdéèjì nínú nínú nínú ìdè ìgbàlẹ̀ sọ wá sí mo ti wá sí ìgbà yìí ṣé wọn á máa jayé orí mi kú mẹ́rin lọ́la wọ́n sì wá sọ wá dọ́rọ̀ ọlọ́pọ̀ wọn ní amọ̀ lùjí wọ́n sì àti kámọ́ kámọ́ sì wà múra bí eré wọn ní amọ̀ wọ̀sọ̀ tó wù wá wọn lá sọ wá fún ẹ̀ ojú olúwa ṣe kí ni ojú olúwa ṣe kí ni. níbo ló wà? E. ta ló sọ yẹn náwó ẹ ta ló sọ lórúkọ ẹ ìdílé wa ló sọ wà gbà fún ọ tá a bá ti parí kó wà gbà fún ló dára fún ọ. kí ló pè é kí ló pè é granma granma gbogbo e. ẹ ọyẹ kàkà gbọ. ojú olúwa ẹni bí gbogbo ó wọ ẹni kà á bí ẹni tí ò sí tó wà ní àwẹ̀. ó yà yà yà. ojú olúwa jẹ ní gbogbo ó ń wọ àwọn ẹni burú àti ẹni rere. ó yà kàgìdì kàgìdì gan. ojú olúwa jẹ níbi gbogbo. ojú olúwa ó bẹ níbi gbogbo ojú ọlọ́run ó bẹ níbi gbogbo ojú jésù ó bẹ níbi gbogbo ojú ẹ̀mí mímọ́ ó bẹ gbogbo kí lójú rẹ̀ ṣe níbi gbogbo. ó mú ẹni búburú àti ẹni rere. ṣùgbọ́n mo sọ fún ọ pé tó sọ èèyàn di búburú ó ní tání. ó ní tání. Sátánì. wọ́n ti ẹ̀pẹ̀ lẹ́sù ló mọ ìyọ̀ tó o ní ìkóná tó bá fẹ́ kóná sápò ní Sátánì. Sátá sátá Sátánì. òun ni kò pè é. ọ̀rẹ́ ìgbésù èsì ni ò bá lóun sọ yẹn òun sọ yorùbá nù ṣùgbọ́n ní gbogbo èdè káàkiri orílẹ̀ ayé sákánì sákánì jẹ́ òfin fẹ́lẹ̀ ṣọ́ọ̀bù sákánì lọ ọ̀dọ́ bá fẹ́ máa sọ̀rọ̀ èsù káàkiri orílẹ̀ ṣe é pè lọ́rọ̀ tó wọ̀ pé kí náà ń wí èsù náà ni ẹ ṣáàjì àwọn àpè sákánì sákánì lọ́wọ́ inú ọgbà ẹgbẹ́ ẹ̀yìn. ó sì ja ọmọ ènìyàn lólè ọjà ádámù lólè ọjà yẹfà lólè ààbò rẹ yẹn tù àwọn akọjá lọ sínú ìwé tààtà yẹn àìsáyà twenty five one to five. jẹ́ ká sì gbé ìwò sí ìwé etí mo fẹ́ kọ́ọ̀tù ní ìwò orí ẹ̀kẹ́lẹ́ sátánì olè ẹ̀rí bẹ́ẹ̀ sátánì olè onímọ̀fi onímọ̀fi táìtù ìwàásù àná yìí ni olè. let him walk àìlọ́wọ́ kúrò. bí bàbá kọ́ àwọn tó bá ṣẹ̀. yóò bí ohun èlò àìṣeké. Gracias. ohun yẹmíyẹ ló fi dá ṣùgbọ́n gbà seven bẹ́ẹ̀ ni kpa de si tɛ lɛ 28. Bible, verse 8. Genesis la wà ní ọ. Chapter one. Ọlọ́run ti fún pé ẹ máa bí sí kí ẹ ti máa rìn. Ṣé ẹ gbọ́? God bless them, Be fruitful and multiply. And God blessed them. And God said to them, He blessed them. Ntí mo fẹ́ lónìí, gbogbo ẹ̀ lẹ́yìn náà àgbèdánù. Nǹkan ṣe fún ayé Adáhùn kò fẹ́ ṣubú ni mo sọ fún ọ o. Òun náà ló ṣe ń fún ayé èdè mi ló ṣe ń fún ayé rẹ o. Jesus name. Ó yá twenty eight b. Fruitfulness. And God said to them, Be fruitful. Be what? Be fruitful. Ẹ máa ṣe kí nìyẹn? Ẹ máa bí sí. Ọ̀pọ̀lọpọ̀ wà lára ọmọ bíbí ni. ni eléyìí six ni nọ́mbà four ó ní fruitfulness nọ́mbà five multiplication kí ẹ máa ṣe kí ẹ máa pọ̀ sí kí ẹ máa pọ̀ sí àìní. kẹ́ẹ̀sì dilẹ̀ nìsọ̀tún. kẹ́ẹ̀sì dilẹ̀ tó o ní pé wọ́n ló fún ní ọ̀hún ilẹ̀ èmi ló fún ní kí n dilẹ̀. nígbà lómi inú ní bá fẹ́ kọ́lé ní tọ́ba ti kó òrùlé kan ní ìṣe yàrá kan. told yóò máa bá wọn ṣeré ọlọ́run. bí sábàlì ti ṣe nìyí tó gba ìyá ayérayé kò lọ́wọ́ mẹ́rin níbi tí a ti ní òwúsọ̀ kalẹ̀ wọn olówó akọlọ́gbà ló wá dá ọmọ àti ẹ̀fà déètì padà ó sì dá padà fún wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí yìí di ẹ̀gbọ́n òun rẹ̀.